ń fún wọn lówó wọn o kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o alájẹsẹ̀kù. ẹ ló ṣọlá ah, wo èmi ti kúrò ní oko yẹn o tó bá rí oko tán gbé fún mi kí n ro kódà ọ̀sẹ̀ kan mi lè parí ẹ̀ ó ti pọ̀ ju èmi ò lè ṣe o ah, èmi ti ń padà sílé mo ti ń jẹ́ ń pè padà ah, yọ síbí ha yọ síbí ha ẹ gbà mí ha kí ló ṣe arábìnrin inú igbó yìí ha yọ síbí ha ah tún mí ha àbíkú mi ah ha ẹ gbà mí ah yọ síbí ah ah yọ síbí olúwa gbé mi lékè ogun gbé mi lékè ẹni bí olúwa gbé mi lékè gbogbo ogun táyé gbé o láyé olúwa gbé mi lékè ogun gbé mi ẹni bí olúwa gbé táyé gbé o láyé bàbá tí gbadí la dí dáadáa gbogbo ogun táyé gbé o láyé kàkídá di àgbà gbogbo ogun táyé ń gbé o láyé. olúwa jẹ́ mi lékè gbé mi lékè gbé mi lékè gbogbo ogun táyé ń gbé o láyé. tó ti yé yín bẹ́ẹ̀ ẹ̀ ń gẹ̀ tẹ́ bẹ́ẹ̀. Ah. wàhálà ti wà o. ṣàìdọ̀sùn farabalẹ̀ wàhálà wo ló wà. Ah, níbi tí mo ti ń ṣiṣẹ́ ń bẹ̀ yẹn ni mo rí yọ̀ṣíbí ńlẹ̀ńlẹ̀ bó ṣe sùn sílẹ̀ mo dẹ̀ pè wọ́n ah, yọ̀ṣíbí yọ̀ṣíbí wọn ò dáhùn kódà mo ti gbé wọn lọ́wọ́ sókè gan bóyá wọn máa dìde wọn ò dìde o kó má jẹ́ pé eléyìí tá a rò kó má bá eléyìí tá a ti rò jẹ́ o ẹ wo. kó jẹ́ kó rọ ẹ clear o jẹ́ kó rọ ẹ clear o ó fẹ́ dàbí ìtọ́yẹ̀ kó fi lọ́pọlọ irun ló ní o hmm. kí ló ṣẹlẹ̀ abẹ́rẹ́ irun bó ṣe wọnú ìsàlẹ̀ lọ hmm. ní kó sọ̀rọ̀ sókè olóòpè kò dáhùn ó dẹ̀ gbẹnu sí létí sọyìn mi. mi ò mọ àní mo rí wọn lẹ ni mi ò ṣe dókítọ. ó mọ̀ bóyá ó sì mí lọ́ǹgì ọ̀tẹ̀ ẹ̀yin méjèèjì ẹ máa tẹ̀lé mi balaja ni ẹ máa ṣọ́ lù ẹ̀yin ẹ wà bí ẹ máa ṣọ́ lù níṣó mbẹ níṣó mbẹ níṣó mbẹ níṣó mbẹ ó gbé kò jí kò mi. tábàṣà ń jà kò kí ń ṣe ibi tí ká kú ṣé àní tẹ̀lé bọ̀dà Sàámú lọ sìn. gbé gbogbo ẹnu òṣì ẹ kókókó gbé sọ́hún n pẹ̀lú ẹ̀jọ́ wa nu ẹgbẹ́ ni kó sì dànù jàre. o tún bẹ̀rẹ̀. kó sì dànù kó sì dànù kó kó ṣe ń ṣe lọ. ó dára gan ni ẹ̀yin náà gbọ́n kó tí bọ̀dà Sàámú sọ ń yìí. ẹ tí kò dùn mí. Ah, mo mọ̀ tí ò dùn yín ṣé kò wáyé ká tẹ̀lé wọn ni. Ah, ṣé tirẹ̀ di ni wọn kì í máa ṣọ́ọ̀lù. tẹ̀ ah, ti yé mi lọ ní kẹ́yìn máa ṣọ́ọ̀lù. Bura samu? Bura samu? Munde. Ah, o máa wọ gbó lọ ni o. Ṣé kí n sọ pé àlọ́ rámi rámi? Sájọsù, ṣé kí n ní àlọ́ rámi rámi? Yọ̀ṣíbí tó ló wà nínú gbódà. Ibi ni mo fi Yoshibi sílẹ̀ sí tí mo fi oh. wá pè yín. Ibi ló filẹ̀ sí. Ó yá pè wá fún mi. Bọ̀dá Sàámú, ibi ni Yọ̀ṣíbí sùn sí. Mi ì bẹ́ giyàn, pè wá a ní mo gbé wọn lọ́wọ́ sókè mo tún wò pé ṣé wọ́n mí àbí wọn ò mí ló jẹ́ kí n sáré wá bá yín lé. bò sórí ẹ dàrú ni ká dàálẹ̀ ká pín sí méjì ká tún ṣá yọ éègì ẹ kúrò nínú éègì tó fi ń dàbí láàbò báyìí nínú oòrùn ṣé kí n láwọn ẹ̀gbọ́n ẹ̀ ń lé ní sáìdì òǹdó yín kí n láwọn máa rìn lóòrùn kí ló ṣe é tí ọmọ ìmú mi ṣe lé ni. wọ́sà pẹ̀lú nǹkan tèmi ń wo ó dà pé gbóyin fẹ́ máa mú aṣeré ni. bá irú ọ̀rọ̀ wo nìyẹn náà ṣé èmi wá jẹ́ bí ọmọdé ni mi ìmọ̀ kan tí mo rí àní bí mo ti rí yọ síbí question ni wọn lọ béèrè appetite ẹyin kọ́ ló ń bá wí prosan ni wọ́n béèrè question wọn wọn bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ẹ ti fẹ́ máa ṣe bẹ́ẹ̀ ni pé bóyá òótọ́ ni ẹ mú wa ṣeré lóòótọ́. nísòrò nísòrò adáwà lọ́wọ́ ẹ̀ angry a hmm. máa fọ̀rọ̀ a máa fẹ́ pẹ̀lẹ́ bá a sọ ni inú gbóládé wa hmm. kò lè dọ́dọ̀ tèmi ẹ̀yin lẹ́rù ń bà mí fún. So àwọn tó bá ti rí báyìí wọn so wọn so parọ́ no no no no má dà sọ mọ́ ó ti ń di nǹkan mi wọn so parọ́ àmọ́ so ẹ̀ńtẹ́ bá ti rí tó bá ti ní irun láyà hmm. tí irun ẹ̀ bá ti grow tó level yìí ẹ rí i pé irun ẹ̀ ti yí hmm. téèyàn dẹ̀ rí òpin irun ikùn ẹ̀ tó yẹ pé irun yẹn ṣàn lọ hmm. wọn ò fẹ́ hùwà bàjẹ́ wọn ò ń ṣọ̀rọ̀ sọ ọ̀rọ̀ wọn máa ń fẹ́ accurate lóòótọ́ lórí yọ̀ṣibíbi ṣálẹ̀ ti balẹ̀ sáré ti bà ṣé ò bínú má dààmú ṣé òótọ́ lórí yọ̀ṣíbí ń bí orí yọ̀ṣíbí dẹ̀ tún rí àbí eh, eh. wo bí drama queen ní yọ̀ṣíbí oríṣiríṣi ọ̀nà ní wérí ara ẹ̀ náà lè gbà ó wálé o kò wálé o ó wà núgbọ́ kò sí núgbọ́ no problem kó bá bá gbọ́ mi ibi tó wà kó wà bẹ́ẹ̀ no ah. problem jẹ́ ká máa lọ ah. next time má gbìyànjú rẹ̀ mọ́ o mo kún ẹ lé ni o mo ti fún ẹ o o ti lo táǹsì ẹ o o ti lo. ẹ má fọ̀rọ̀ yìí ṣeré o ẹ má fi ṣeré o ah. orí ń bí lọ́hùn ṣe má sáré lọ kólu à àbí kẹ́ pé bọ̀dà gani pé kọ́ kólu àtàgò wa kí n má bàa má fọ̀rọ̀ ìṣeré ó pè yàn wá fún mi tó olówó àbí mi ò rí ó lè ní kí n má fi ṣeré ṣé kí n má fi lùlù ni mo rò pé orí ẹ ti dàrú wọn wọn kàn yín lé ládùúgbò ẹ ń bá máa máa ṣòṣì ní kálẹ̀ wò pé ká bá fojú tẹ ọmọ kékeré mọ́lẹ̀ wo ń tọ́mọ kékeré ń ṣe fàgbàlagbà ó ní kí n má fi ṣeré orí ẹ̀ ò pè dànù èèyàn ń pọ̀ yín lé ládùúgbò ẹ̀ ṣàṣòṣì ní. ṣàṣòṣì ní. ẹ ṣẹ́rí gbogbo mi wá inú mi ti ẹ̀ dùn torí ilẹ̀ yìí ń kí ẹ̀mí náà fi sí tó bá yẹ pé àwọn kan wà nóbí náà tí wọ́n ń ṣe rábàràbà mímọ́ ẹ máa dé bí báwọn nìyẹn. Mhm. àbójú mi ni falẹ́lẹ́ yọ síbi lélẹ́yìí yọ síbi yọ síbi ah. kí ló ṣe yọ síbi ta ni mo fẹ́ pè báyìí ah. Ah. yọ síbi kí lè ṣe mi báyìí. Ìwọ lọ kí n pèlè báyìí. Hello. lò ah, ó mo ti wá ń bi gate tẹ sọ náà wọ́n ti gate yìí pa ni in fact kò sí ẹjọ́ pé èèyàn ń gbénu lé <laughs> kí ni gbogbo eléyìí báyìí ibi kẹta tí mo máa délé ní ah kó tẹ̀sọ̀ ibi tó wà fún wa ká wá wọn lọ́bẹ̀ káyé máa rìn kiri báyìí kò dá bá ṣe ń rìn kiri òun yìí pọ̀ ah, ẹ nà ó. ó ti ẹ̀ dá báyìí ó dá báyìí ìjára náà lélẹ̀ ìjára bíbá ilẹ̀ wà ẹ inú igbó tó wà lẹ́gbẹ̀ẹ́ chọ́ọ̀chì yẹn ṣe é mọ̀ bẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ chọ́ọ̀chì yẹn ibẹ̀ ni mo ti rí yọ ṣíbí o ẹ wo mi ìfẹ́ wà láàánú ọlọ́mọ yẹn ká rogun àkóbá ọlọ́mọ yẹn ká ríbi ó yẹ kí n yá lẹ́yìn ni ṣùgbọ́n náà mi ò gbàbẹ̀ ẹ tètè lọ wo àní rí wàhálà o. ẹ jọ kí ló máa ṣe èèyàn èèyàn èèyàn báyìí nù kí ló kan èmi àti yọṣíbi ṣé yọṣíbi jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n mi ni àbá jẹ́ gẹ́gẹ́ bí ọmọ ìyá so bẹ́ẹ̀ ṣe wá sọ wípé yọṣíbí wà nù gbọ̀kan báyìí sí kí n sáré kí n máa wá yọṣíbí lọ nínú ọ̀run yìí ẹ wo ẹjọ o ẹjọ kó ń kálukú ṣe kó ṣe tiẹ̀ lọ́tọ̀ o kí ló kàn mí pẹ̀lú yọṣíbí yọṣíbí yọṣíbí yọṣíbí ah, fi mí sílẹ̀ jàre ọ̀tọ̀ ní kọta wáṣọ ọ̀tọ̀ ní kọta túnba yọṣíbí kọ yọṣíbí ni. Ah! gbogbo ọjọ́ ayé mi báyìí mo máa ń rìn kore ni <laughs> màá máa rìn kore lọ́jọ́ ayé mi ni mi ní rìn kobi lọ́jọ́ ayé mi ẹ̀mí mi á gùn lágbára ọlọ́run ah! Ah. mo rìn mo lè tún kóyin lẹ́nìí owó tún dé owó tún dé <laughs> <laughs> ẹkọ lọ́wọ́ èèyàn kan nínú gbòǹbẹ̀ yẹn ni ẹ wọ ẹgbẹ́ wọ ẹja fi tọmọ yẹn lẹ̀ kí yẹn máa ṣe tiẹ̀ bẹ́ẹ̀ jáde yes sir. brother salman group ó ga gan mo máa ń feel gbogbo orin yín gbòòrò bẹ́ẹ̀ ṣe máa ń kọrin tẹ máa ń ṣàwádà oh. tẹ máa ń mú gbogbo èèyàn lára dá inú mi máa ń dùn gan ah, ìgbà tí mo rí yín gbẹ̀yìn ti ra mọ́tò. Eh, eh, eh. ọlọ́run ló ṣe olúwa ti ṣe mi. tẹ̀síwá sọ́dọ̀ ṣe ṣe kẹ́hìndé. èmi náà wá fẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe kiri yẹn mo fẹ́ kẹ́ wá ṣe é nílé mi kẹ́ wá kọrin fún mi kẹ́ wá múnú àwọn ará ilé mi dùn. kákan wà play fún yín. kí n dẹ̀ máa wò yín àmọ́ tẹ bá ń bọ̀ ẹ máa bá mi mú ọmọ kan tẹ́ ẹ̀ láìka ara yín tẹ́ ẹjọ́ máa ń jà. mo láìkí ẹ kàn ní jọgbọ́n ní ìdọ̀tún náà sọ dọ̀tún. kò tẹ́ wá ń ṣe dọ̀tún yọ̀ṣíbí ni mò ń sọ. Ah. tẹ́ bá ti ń bọ̀ lé kí mo yọ̀ṣíbí wa kò sí inú gúrùpù mi yọ̀ṣíbí àjọkọrin. ìwọ má wọrí èmi kàn fẹ́ kó tẹ̀lé yín kí n rí lórí ìjòkó báyìí kẹ́yìn dẹ̀ máa kọrin tí n bá ti rí one fifty k ni. Ah one fifty thousand. bẹ́ẹ̀ni. ipe yọsibi tó bá tẹ̀lé wa wá láti wá kọrin. ó tẹ̀lé yín tó kọ̀ra jókòó tí mo wá ń wò lọ́ọ̀kan báyìí tí mo wá ń gbádùn orin yín at the same time one fifty k. ẹ ní láti stress ayé ẹ ní láti kólú àti kinní wá láti wá kọrin lọ́dọ̀ yìí. mo máa mú yọsibi wá bá yín kẹ́kọ̀ọ́ fèmí lówó kò ní di ẹ. ẹ tún máa kọrin náà torí pé màá tún sanwó orin tẹ́ bá kọ náà. Ah, ọmọ ì máa ń ní lọ́kì sá bí mo bá wí ah ó dàgbé lẹ́bù tí máa ń wà ló máa ń fẹ́ wà bọ̀ kò sí wàhálà ẹ kókò jókòó ẹ tún fún lówó Ah. yọ̀ṣibí ni gate pass ẹ má gbàgbé o ah, tẹ́wọ́n ti ń bọ̀ yọ̀ṣibí. kí ah, ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣé tẹ́ gbé náà lẹ sì gbé lọ́dọ̀ dádì eh. ẹgbẹ́ ilé wọn yẹn lẹ́yìn wa olúwa ṣe o olúwa ṣe o <laughs> nọ́mbà tẹ́ ń lò náà lẹ́dẹ̀ ń lò ó ní mo ń lò ó bàjẹ́ fún yín. tó o bá yìí tẹ pé mi gan wàá pè ẹ mo ti ní contact ẹ. ẹ lè fẹ́ o. mi ì tiẹ̀ wá fẹ́ èmi kàn fẹ́ máa wò lọ́ọ̀kan kájọ máa wóra wa ni ẹni fẹ́ mi ò fẹ́ o kò sẹ́ni tó fẹ́ mi ò fẹ́ o. ti ah, ẹ fẹ́ ẹ mú wa ẹ mú wa ẹ mú yọ sí mi wa. ẹ lọ lójú mi ẹ lọ lójú mi ẹ lọ lójú mi ẹ̀yẹn start ọkọ̀ kẹ lọ ah! ewu ọ̀rọ̀ mo sọ tíwẹ̀ lójú mi lójú mi jíwágan ló ah! wà jíwágan ló wà lójú mi one fifty. one fifty ló sọ ẹ kò fi lọ síbi wa one fifty. ẹ ah, eh, eh, eh, calculate dada ẹ calculate dada. one fifty. èmi <laughs> ah. ò rí wọn báyìí o kò tiẹ̀ wá yé mi mọ́. ibo lọ́wọ́ le lo gangan. ṣé lálàáfíà ah, ṣé rọjà lọ́wọ́ mi ni bẹ́ẹ̀ bá sọ pé mo gbé yan síbí pọ̀ àbí ṣé yan síbí jẹ́ bẹ́ẹ̀bì ni. bàbá ò lẹ́yìn àtẹ̀yàn ṣe máa gbénu ilé tẹ́ máa sọ pé ẹ̀ mọ ibi tó lọ. mo sọ bí wípé mo ní mi ò réyàn ẹ tún bí wípé ẹ pé bọlọ́wọ́ ajá jọ ń gbélé. ẹ bọ ẹ calm down mi ò bá yín jà náà Ah, ẹ̀yẹ́ ládùúgbò yẹ́ máa ní ṣòro o a máa sọ síwájú a máa sọ sẹ́yìn. ẹni ah! àwa bàlágẹ́ dà. ẹ wo bọ́dá nu ah, bọ́dá gani mà ti wọ́n ti kólu wọlé wọ́n ti lọ́lẹ̀ wọ́n lẹ́nìkan pé wọ́n lé wọ́n láwọn fẹ́ sáré délé. yọ̀síbí ńkọ́. bọ́dá mi ṣe rí yọ̀síbí ni yọ̀síbí ò tí ì padà wá sínú ilé. kò tí ì wọnú ilé. wọnú ilé. kò wọlé. Ah, yọ̀síbí ò wọnú ilé táwọn wà látẹ̀ẹ̀kan. Eh, bọ́dá mi kí ló ṣẹlẹ̀. kí wàá fẹ́ ṣe báyìí. Musam àfi ká padà síbẹ̀ yẹn àwọn fifty kí n ṣọmọ kékeré owó ní time táwa yìí zù. ẹ ò rí yọ síbí náà. bọ́dá mi aláàrí yọ síbí. ẹ bọ́dá mi gbogbo ilé tẹ̀sán yóò tẹ̀ yé mi ṣébi tẹ́ lọ ṣe èrè yọ síbí bẹ́ẹ̀. àrí yọ síbí bẹ́ẹ̀ sẹ́ a máa padà dé bẹ́ẹ̀ báyìí àbá bẹ̀. bí àwọn méjì mo dẹ̀ bẹ̀rù wọn gan àwọn èèyàn tí mo bẹ̀rù náà wọ́n pọ̀ pọ̀ quality méjì inú àwọn tí mo bẹ̀rù ó wà lára side hustle. number one ẹni bá ń ṣèdè kò ń parọ́ nọ́mbà two ẹni bá nírùn ní gbogbo ara téèyàn rí òpin irun ikùn ẹ̀ tó ṣì lálẹ̀ òpin irun ọmọ pé òpin irun wà téèyàn ò rópin irun wọn parọ́ fún lórí ìtẹ́bàjọ́rí ni ṣé wọ́n wò ni ah, mi ò rí àárí ah. Yoshibi tá a ti lọ àbá ń bẹ̀ àbá ń bẹ̀ ah. ṣé wọ́n lè jẹ́ pé Yoshibi ń gọ̀ mí ni àbí kí ni túmọ̀ eléyìí. ọ̀dà mi ẹ má stress ara yín ní Yoshibi tá a jọ mọ̀ láǹtí àgbàyọ lórí burúkú yẹn wọ́n ń gàn yín ni wọ́n mú yín ṣeré ni wọ́n fẹ́ kẹ́ wá wọn wá síbi tán wà ni. ṣé pé yọ̀sí bí mú mi ṣe rí gbogbo eré tó bá mú mi ṣe kó máa ṣe lọ kó ṣàjẹ́ kí n rí òun mo nídìí ẹ̀ gan seriously fún life mi ni o ah, ah. jọ̀tún ọlọ́run tó bá ṣèṣì wálé ẹ bá mi bẹ̀ kó jókòó ìtòfin lọ́sùn káàkiri ẹ̀ ò lè pè mí. ṣókùn ẹ̀mí yín wà lọ́wọ́ wọn ni. ọkọ̀ mi ni wà lọ́wọ́ ẹ o. Ah, mo wà kí ẹ rìn bí mo ṣe wà ìjọ tí Ọlọ́run mo lè ja flower fún yọsí bí eh? mo lè kúnlẹ̀ fún lásìkò ìpè will you marry me tí bá dẹ̀ gba nǹkan tí mo fẹ́ gbà tán ká túká ah, ah. jọ torí Ọlọ́run jọ mo ṣeré o kí wàá fi ṣe báyìí torí Ọlọ́run àbí inú igbó tó wà ṣé àǹkó lè máa hide hmm. ṣé àǹkó lè hide ṣé àǹkó yẹ ká padà síbẹ̀ tá a bá lọ́pọ̀ lọ ó lè jẹ́ kó sá sínú àgbẹ̀bí kan owó yìí important láì tẹ̀ wá. ọlọ́dẹ ẹ̀yẹ tún mi yín pé kí ló ṣe yọ síbi gangan ẹ kọ́ sí ìdánù jàre kẹ́ pàṣẹ fún jà lọ ẹ má bínú ọlọ́wọ́ wò yín. ọmọ ṣe rí ọlọ́bọtọ́ bíi ọ̀ka ah yóò ṣe bí àǹtí yẹn nu dé yìí. Yoshibi. Yoshibi. It is between life and business. It is about business. Ibi tó ń lọ ti rí ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. Igbó ìjẹ́ ẹ̀fẹ̀. Àmọ́ ibi tó wà bẹ́ẹ̀. I am calling you because of business. Come out. Come out. Let us negotiate. Your, your, your Shibi, come out, please. Anything that you've done for me that I'm hungry about, i am forgiving you. Just come out. Let us negotiate so we can be in peace. Hmm. Jáde síta yọ síbí. All the people tó bá fẹ́ bà fún gbogbo tó bá fẹ́ bá fún ẹ. yọ̀ṣì. yà ẹ bá ń pẹ́ jọ. sista yọ̀ṣìbí. yọ̀ṣìbí o. Ah, sista yọ̀ṣìbí. ó dà yọ̀ṣìbí o jábẹ̀ láti bí owó wà nílẹ̀ fún wa ni màá fún ẹ twelve five twelve five nú ẹ̀ màá kọ́ fún ẹ. ẹ ìlú ni kí wàá fún ìlú ni kò ní dáa fún ẹ mo rò kò rí ẹ dàrú kí n fún ní fifty thousand lóye lò wọ́n fẹ́ fún mi ní one fifty orí kí n fún ní fifty thousand torí kíni pé títa torí kíni rárá mi ò mi ò yọmọ kí mi ò ṣàdéhùn bẹ́ẹ̀ o ti bá sọ mo máa mú ṣẹ. Yosibi I will give you seventy five mo ti five thousand sí wèrè kan ló pọ́n kéré jù tẹ́lẹ̀ seventy five. Yosibi yẹn náà tó yẹn iná ẹ jáde. lẹ́bẹ̀ lẹ́bẹ̀ lẹ́ eh. lẹ́bẹ̀ ah. jẹ́bẹ̀ ah. seventy five Yosibi wọ́n ní kẹ́ ló bẹ́ẹ̀. ẹnu sọ ó lè máa gbọ́ mi kó má fẹ́ jáde wọn yàtọ̀ sí olóńgbò mọ́ hmm. ìmọ̀ máa pe jerry olóńgbò mọ́mì náà ni jerry jerry jerry àdèbà wò wà kò dẹ̀ ní hmm. dáhùn. Hmm. you know her very well. yọ̀ṣíbí. yọ̀ṣì. má sọ̀rọ̀ èdè olóńgbò jáde yọ̀ṣíbí o okay i am ready let me promise again okay you know what i am ready to marry you. Oh, òun lẹ ti gbọ́ yẹn yọ̀ṣíbí but sam is ready. i am ready. I am ready. Come out. Is either I say yes or you say yes. He will say yes. Don't worry, just come out. I won't say yes or me in the kunle. Mama kunle si rubi. Ah, wo wo wo to mama se ni ma se. Come out. I will buy the wedding gown. I will buy the wedding shoe. I will buy the wedding hair. I will buy the wedding pata. Mm. I will buy the wedding bra. Mm. You know there is a special bra for wedding. wedding there is a true. special pint for wedding. wedding. That's true. I will buy the two also. Your underwear. Rosa, wedding bag, wedding bag. I'll buy the wedding bag also. Sister Yoshibi. Yoshibi like you. Who they like afẹ́fẹ́ yẹyẹ tó bá gbọ́rọ̀ wedding bá inú ẹ̀ máa ń dùn ni Film hmm. to like lati ma wo ju nígbà tí mo mọ̀ fíìmù wedding hmm. ó máa prepare lẹ́ ni ah, ó máa ń prepare wedding le every time ni Boy borrow wedding ye ó yẹ kó yọjú mo mọ̀ ni ní anubi mi rò kó wá bí. sam ewu ṣé gbogbo nǹkan tá à ń sọ ẹ ó dà pé àǹtí wọn fẹ́ máa mú wa ṣeré ni o ṣé ẹ lẹ́nìkan ta lè pè tó súnmọ́ wọn something. ṣé n tẹ́yìn náà kọ̀ǹkọ̀ pẹ̀lú mi ni pé kò sí inú bí. kò sí bíbá kò sí traces wọn bíbá yìí. mo rò kó lè wà lọ́dọ̀ ẹ o. Hmm. Ah! ìyá àbàfò òun àti ìyá àbàfò close gan ó possible kó wà lọ́dọ̀ ìyá ìyá àbàfò hmm. ah! ẹja lọ hmm. ẹja lọ ẹja lọ. Malaike. Okay. How are blue? Ọ̀rẹ́ mi ni ẹ. So this is my judgment. You want judgement. Ìwọ dìde. Láti lọ gbó. Ìwọ nìkan dìde. Ọ̀rẹ́ mi ni ẹ. <laughs> Ẹ Eh, ẹ má wọrí ẹ má wọrí a máa ti padà ti bówe. Kí n má di ẹlẹ́sẹ̀. Ọ̀rẹ́ mi ni o tún straight. Bọ̀ ṣúra àwọn méjèèjì ojú wọn ń fà mí lẹ́rù. So mo máa pa Ah! má pa wọn má pa wọn jọ kí ni ẹsẹ̀ tí máa fi bẹ̀lẹ̀ ti dìmú yìí jọ̀tún ọlọ́run èmi ni mo kó wọn wọgbó jẹ́ kí kí n kó wọn já gbangba má pa wọn jọ. Rẹ́mi ó lè bá mi tọ̀rọ̀ tì ṣé o mọ̀ pé ní ayé tá a wà yìí this world everybody ló ní time àti season tiẹ̀. yes. this is my time this is my season. okay. ẹ̀yin dẹ̀rẹ̀ ah. ẹ wá bá mi nu chamber mi ah. ẹ wá bá mi nu kàbá mi ah. ẹ wá bá mi nu territory mi so mo ní láti entertain yín gbọ́dọ̀ ṣe yín lálejò. èmi ò ebi ò kì í pa mí àwọn ẹlẹ́bí máa ń pa igbó wèrè fẹ́ ṣe yín lálejò kí lẹ fẹ́ jẹ ẹ ọjà. sàbí mi ò jẹun mi ò jẹun. alẹ́ máa ń jẹun alẹ́ máa ń jẹun alẹ́ máa ń jẹun jẹ́ jí ẹ̀rẹ́ lẹ́nu. àwọn pípé wọ́n máa ń láì kékeré òun dé ẹ ọ̀dà ẹ ọ̀dà tẹ́ ẹ̀ bá dẹ̀ jẹ́ ìyìnlẹ̀ mọ́ ẹ kàn ọ̀dà orí ẹ̀ burú ẹ ọ̀dà. ó ní anything ẹgbẹ́ anything wa fried rice wa fried rice ẹgbẹ́ wa. ẹ ní ìlà àti stress ara yín jìnnà èmi gangan ni dispatch rider ikan rèé ikan rèé ọlọ́fẹ́. ní sùúrù ní sùúrù lo àdá fún wọn àdá má ṣe wọn léṣe igi ẹni kò lò jọ ẹ ní ẹ jẹ́ kó logi fún yín ẹ jẹ́ kó logi fún yín igi ẹni kò lò. ọ̀rẹ́ mi ó dà pé ilé ìyàtà ọ̀tọ̀ ìyà ọ̀dùn ṣé kí n máa wọn gẹ̀ẹ́tì àná dá wọn. ẹ lọ́ba wọn gẹ̀ẹ́tì ẹ̀ lọ́nà bí lọ́ba. ọjọ́ náà jẹ́ góòlù. Ah. ẹ wò ó ta ló ń pọnmi síbí. ó dẹ̀ sọ pé òun mẹ́ni tó ń pọnmi síbẹ̀. mi ì mọ ẹni tó ń pọnmi síbẹ̀ dúrọ́ọ̀mù tẹ̀ ń wo ìmúfilẹ̀ fáwọn ìyá bùnmi ni tọ́nà àwọn fẹ́ lò ní weekend ojú ó dẹ̀ rọ̀ débi pé yan àpò wébi pé ó máa rọ̀ sínú ẹ̀ àti pé ta ló wá ń pọnmi síbẹ̀. ẹ tẹ́bà ti lò bóyá kò gbé wọ bí àbí kò gbé wọ nulẹ̀ kó má jẹ́ pé wọ́n fẹ́ wá jí gbé ni o. jí kí ni gbé. ah ó dáa. Yoshibi. Yoshibi. Yoshibi. Yọ̀ṣebí Yọ̀ṣebí kí ló ṣe yín Yọ̀ṣebí ẹ̀yin tó yẹ pé oge yín nínú community yìí wọ́n ní town ni Yọ̀ṣebí Yọ̀ṣebí tó yẹ pé wọ́n ṣàkọjú àá. Ah, ah. Yọ̀ṣebí ẹni tó ti ń wá láti. Yọ̀ṣebí àá. wo wo wo wá wá wá wá wá wá máa bọ̀ máa bọ̀ Ma bo ma bo ma bo. wo wo wo ẹni tẹ́mi ń wò yìí ó dà pé ọwọ́ ti wà lára rẹ̀. ẹ̀wẹ̀ mọ́ tiẹ̀ sọ fún mi èmi gan mọ̀ pọ̀wọ́ wà lára wọn. Ah! ilé wa ní agbára omi. Dayọ̀ síbi kí tó sọ pé kí n lọ ra bread èdè sọ pé kí n má jẹ́ kí èèyàn kan mọ̀ pé ilẹ̀ ràn mí àti bẹ́ẹ̀ mo ti bí pé kí ló ṣe yín kí ló ṣe yín. kò sí. sísá Yoshibi ẹ̀yin tí mo mọ̀ ẹ̀yin tí mo mọ̀ alákọ ni ológi ni ẹ má ṣe pípípípípí ní ládùúgbò kí wọ́n ló ṣe yín tẹ dájú kò síbi ó wojú yín bó ṣe rí. kò sí nǹkan kan wọ́n má sọ fẹ́yàn kankan kó rí mi o. Ah. sista Yoshibi nǹkan tẹ́ ẹ sọ ni pé kí n má sọ fún ìyàwó wọn pé mo rí yín ewu bíi tẹ́ jókòó sí táwọn tó nílé bá jáde ńkọ́. wọ́n ti sá lọ. Ah. sá lọ kẹ́ ẹ kí ló ṣe yẹn sọ fún mi ẹ kò sí kankan. Ah wọ́n máa lọ. àwọn nǹkan lè fún yín lẹ̀ báyìí. máa lọ sẹ́. ẹ̀gbọ́n. o ṣe wọ́n ah. sọ fún yàn kó rí mi o. ok. o ṣe o ṣe. wọ́n lè ṣe wọ́n ga o. ẹnì àwọn kì í mọ nígbàgbọ́ lóòótọ́ mo mọ àrínájà mo mọ gbogbo àwọn òòṣà ẹ̀ mo dẹ̀ mọ orúkọ gbogbo àwọn òòṣà ẹ̀ bọ̀ bí mo ṣe mọ àrínájà tó mo mọ ẹ̀yin náà jù bẹ́ẹ̀ lọ kí la lè ṣe lórí ọ̀rọ̀ yọ síbí ẹ mọ̀ pé mo nífẹ̀ẹ́ everybody tó wà nínú community lọ́kàn bí bí àwọn local government dé èmi náà máa wá bá bí federal government dé èmi náà máa wá bá bí ìdẹ̀lẹ̀ máa wò kí wọ́n lè ṣẹlẹ̀ pàápàá jùlọ yọ síbí tí mo ti fọ́ fún rí láyé ìgbà kan. Ah, ah. ṣé kì wá ń ṣe wípé bí ẹ̀yin méjèèjì ṣèjọ máa ń ṣeré ṣé kìí ṣe èèyàn ló fà á tí ẹ ò fi rí wọn nírú àsìkò báyìí. ṣe eré la máa jọ máa ṣe tán àwọn ló ń sùn gọ́tà eré la máa ṣe tán àwọn máa sùn nù gbó ẹ̀yin ni mo máa gbàgbọ́ nú ẹ̀ ju highest ẹ̀yin máa ní ọ̀rọ̀ tẹ máa question tẹ máa ń béèrè ó máa dàbẹ̀ nípa ẹ̀ ń dì mú tara yín ni. ọ̀tọ̀ ni iṣẹ́ mi ọ̀tọ̀ ni ti ara àwọn kan wà tó jẹ́ pé nípa tara èèyàn tó yẹ̀wò náà wípé kí ló lè fà á tí nǹkan báyìí fi ṣẹlẹ̀ torí mo mẹ̀yìn méjèèjì mo mọ̀ pé ńgbà míì àwọn akọ́ndédé kúrò ńlé ìgbà míì ẹ̀yin náà lè kúrò ńlé gbogbo ẹ̀ náà ni wọ́n kó wá sórí òkè ńbí tá n bá yín yanjú ẹ̀ tó ohun mo ṣe ń béèrè bẹ́ẹ̀. ìgbà torí mi ò pè ní mò ń wá sórí òkè wá yanjú ọ̀rọ̀ ṣe bí àìmọ̀ aṣú ọ ló fà á mo ti máa ṣú ọ kọjá bẹ́ẹ̀ ń máa máa máa bá yín lórí òkè máa parí ọ̀rọ̀ èmi àtobìnrin tèmi àti òfẹ́ la àfẹ́rẹ́ a ní kí ẹ gbàdúrà kọ́ mọ́ community ẹ má jẹ́ sọ yọ síbi ọmọ community kan a ò rí àárọ̀ ọmọ community kan a dẹ̀ rí padà ẹ gbàdúrà ká lè rí ohun tí mo sọ nìyẹn. màá gbàdúrà a dẹ̀ máa rí lágbára ọlọ́run. àmín ó dẹ̀ ti ń di ipò tí wàá ń yọjú sí mi lójú àlá ó ti ń yọjú sí mi lójú àlá ìyẹn gangan ni problem mi ọlọ́run má jàrí bì. rasamu sa. àní pàdánù ẹnikẹ́ni ní community wa. àmín àmín. gbogbo àwọn tó nífẹ̀ẹ́ yín ẹ̀ ní pàdánù. àmín àmín. gbogbo àwọn tẹ̀yìn náà nífẹ̀ẹ́ ẹ̀ ò ní pàdánù. àmín àmín. ìmọ̀ bọ̀dà Sàámú. sa. kí ló dé tẹ̀ ẹ̀ ṣe tẹnu ìfẹ́ kọ sísá yọ síbí sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ ṣé ẹ̀ ní nǹkan mi tẹ́ fẹ́ sọ ọmọ ju ìtẹ́ ti sọ yẹn lọ. mo ì má gbàdúrà. àdúrà la ní kí ẹ gbà kárí yọ síbi ẹni ká máa dẹnu fẹ́ kọ́ta ni kí dẹnu fẹ́ kọ́ta ni. ẹ jọ̀dún lọ ká lọ́mọ yẹn lóyún pọ̀ntán tó èmi èmi èmi èmi ìṣègbè àmọ̀ ní tẹ̀sí inú ẹ̀ o èmi èmi ẹ jẹ́ ẹ ti gbẹ́bí mi gbóná o ẹ ti gbẹ́bí mi gbóná o. ẹ má bínú a gbàdúrà ń sìn. bẹ́tà. màá tún make sure pé mo tún wálé yín àtúwá gbàdúrà. ó bẹ́tà ẹ má bí mi question ẹ mọ pé kí mi ò fẹ́ yọ síbi ẹ jọ ẹ jáde ẹ̀kọ́kọ́ rí iná kátẹ ẹ̀kọ́ rí iná. orúkọ jésù àmín. agbẹ́yìn ọlọ́run wa ẹgbàá ọkọ wa. bàbá wa mi. ẹ jọ ọ́fíìsì ajá yóò sìn mi bùrájà yóò sìn mi ṣé ẹ gbọ́ mi. àlẹ́ ó ti tó bí ọjọ́ mẹ́ta báyìí tá a rí yọ síbi wọ́n dẹ̀ ló sùn káàkiri ni a ti gbìyànjú a ti wá wàhálà ni ẹ ti fẹ́ pọ̀ ju tèmi lọ kódà tó di pé nǹkan mi kẹ́yìn ọ́fíìsà tó bá wá sọ pé kí ló ń tí mi report to the police station kí ló ń tí mi report to the police station wọ́n ni mo ṣe. àmọ́ mo fura sáwọn èèyàn tó pọ̀ o àwọn méjì kan wà nínú ilé mi báyìí wọ́n hot gan nínú iṣẹ́ ibi wọ́n smart gan nínú kan bá tèèyàn jẹ pẹlẹbẹ lórúkọ kan ìdí àrà lórúkọ kejì àwọn èèyàn dẹ̀ wà ládùúgbò náà tó jẹ́ pé bá bá ńlá wèrè gidi ni wọ́n é ni wọ́n nù kán ba ayé èèyàn jẹ́ mama nàka wọn sí yín ni ẹ arrest tẹ́lẹ̀ ẹ arrest tẹ́lẹ̀ ẹ arrest tẹ́lẹ̀ tẹ bá máa fi arrest tó èèyàn twenty ẹ mọbi tíṣọ yẹn ti wá torí mi mo tó lè fà tó máa sùn káàkiri ẹ má sọ̀rọ̀ yín lẹ má wọ̀rì ẹ má wọ̀rì wèrè kan ló máa fẹ́ kan lẹ̀kùn èmi nìkan ṣó lára ẹ̀ mọ́ o èmi nìkan ṣó lára ẹ̀ mọ́ o mi ò mọ ẹ wá arrest àwọn èèyàn o ẹ wá arrest àwọn èèyàn kẹ́ interrogate wọn gangan ni o seriously eléyìí ò sọ̀rọ̀ wípé ọ̀rọ̀ ọ̀rọ̀ ògùndè kòdè police station ẹ jọ o ẹ interrogate àwọn èèyàn mọ tó ṣẹlẹ̀ o ẹ wá arrest wọn o wọ́n fẹ́ pa ni o wọ́n fẹ́ pa ọmọ yẹn ni o iṣẹ́ ẹbí kan wọ̀ wọn o ẹ ṣe gan sa mama expect yín. ẹ jọ bọ́dá Sàámú kí ni mo gbọ́ tí mi ò gbọ́ dáadáa lórí fóònù tẹ̀ ń sọ yẹn ẹni kọ́ wá kó àwọn wo àwọn wo ni kọ́ wá kó. kọ́ wá kó nítorí ọ̀rọ̀ Yosibi ni kí lẹ́mi sọmọ lọ́mọ kí lẹ́mi sọmọ lọ́mọ kí lẹ́mi ṣe. kí lẹ́mi ṣe Yosibi ti báwo ṣé Yosibi jẹ́ bẹ́ẹ̀bì ni àwọn ìtàn ni kọ́ wá kó àwọn yẹn ládùúgbò àwọn ọ̀rẹ́ ni kí Yosibi kọ́ máa sùn kiri inú gbó ni ah, ẹjọ́ torí ọlọ́run mi ò ṣẹ̀wọ̀n o kí ló ṣẹlẹ̀ mọ́ torí Yosibi lọ ṣẹ̀wọ̀n tó ní pé ah. kí ni kọ́ wá kó àwọn wo. ó dáa ó lè pàdánù nǹkan méjì papọ̀ na your mouth máa sọ̀rọ̀ lọ kò yẹ ẹ́ sìn o ò dẹ̀ tún ní pàdánù kíni o ní pàdánù freedom ẹ ah, ah. kò yẹ máa lò lọ bọ́ máa jẹ́ kó dẹ̀ lójú pé thirty minutes sí ìsìn wàá pàdánù freedom yẹn o ah, bẹ́ẹ̀ ni o wàá pàdánù ẹ̀ láéláé àwọn ọlọ́pàá bá dé ìsìn tán máa wá gbé ẹ gbogbo ọ̀rọ̀ tó sọ yẹn wà wá sọ dáadáa ní police station wà á sọ dáadáa irun tó tẹ̀ ẹ̀ ṣe fún lọ síbi wà á sọ fún mi tó fi sùn kiri inú tó sùn ẹ jẹ́ kí n mọ̀. ibùdó sọ mú kí ni tèmi báyìí ṣé pé ṣé èmi mọ èmi mo fi kọ́ ṣé fi kọ́ máa sùn kiri inú gbọ́ ni. mo ti gbẹ. Ah, ẹ wọ ẹ má jẹun tí ì ṣe tèmi lẹ́mi lórí o mo fọ́ máa bẹ̀ yín o. mo ti gbẹ. ẹ máa tẹ máa kọ́ o. Ah, o máa bẹ̀ mí pé ẹjọ́ torí ọlọ́run bùrọ̀sà mú ẹ fi ọwọ́ kan omi kẹ̀sì kan sí mi lẹ́nu tí o bá rí bẹ́ẹ̀ kó pè mí lọ́mọ àlè o máa bẹ̀ mí pé kí n fọwọ́ kan omi kí n kàn sí ẹ lẹ́nu. ẹ pẹ̀lẹ́ torí pé ń jẹ́ Jésù. Ah, ó ti yé mi ìwọ ò ṣọ́ọ̀mọ̀ mọ̀ kẹ́mi ti wádìí ẹ mo dẹ̀ wá kan dáadáa pẹlẹbẹ pẹlẹbẹ àwọn generation ẹ kò yẹ ẹ sìn ní five hundred BC ó lé apá òsì ni o ah. ó lé apá òsì Jésù ó ní generation ẹ ní five hundred BC ó lé apá òsì tí ó wà lẹ́gbẹ̀ẹ́ Jésù gangan àwọn ni family ẹ ah. wà á rí bàbá láàárọ̀ wò. àbúdá ah, Sàámú ẹ̀dẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ má jẹ́ irú tí ń ṣe tèmi lémi lórí irọ́ mi ò ṣe wọn rí o ẹ wo ẹ wo ẹyin lẹ́sẹ̀ mọ́gun wọn láti ẹ̀kọ́ ra yín sí nǹkan tẹ̀mí ní kẹ́mi wọ́n sọ fún yín pé ẹnìkan béèrè yín ta ọ̀ wọ́n dẹ̀ gbé mọ́tò wà. ṣe lóòótọ́ ni ẹnìkan béèrè yín ìtajà rẹ ẹni ẹgbẹ́ mọ́tò wà wọ́n láwọn béèrè bọ́dà Sàámú. kò sí jáde mò ń bọ̀ kó kó kó kó ra. ẹ wo ẹ wo ẹ ṣàmàjẹ o ti ṣe tèmi lẹ́mi lórí o mi ò mọ̀ ń pa ẹ o èmi kọ́ mo rọ́ọ̀yọ́ síbi iṣẹ́ kó máa sùn káàkiri inú gbó o èmi kọ́ mo fi kàn o. kọ́lù kọ́lù lọ ni wọlé. ṣe akọ́lá kó máa yọ síbi kó máa sùn kiri inú gbó o. olè ò é. ìran olè apá òsì oníranu òsì ìran olè apá òsì bàbá ńlá wàhálà wàá rí ibi tẹ́ gbọ́mọ ọlọ́mọ sí tó fi ń sùn káàkiri inú gbó ọlọ́pàá ló máa dá sí i ẹ̀rí wèrè ó lóní mọ́tò ń béèrè mí níta àwọn èèyàn gidi náà ni èmi nìkan èmi náà èmi nìkan náà ṣòro wá wá èmi náà mọ̀ ló sì burúkú ara abara gbàgún. wọ́n ti ń bọ̀ sà. ok ó ti ń bọ̀ ah that's good. ṣé èmi lè ń béèrè àbò. <laughs> ìwọ ni mo. bọ̀ báyìí <laughs> bọ̀ báyìí bọ̀ báyìí. kí n lọ síbẹ̀ yẹn ẹsà ẹsà ẹ jẹ ká ẹ jẹ lọ sọ̀rọ̀ nulẹ mọ pé wòlíì wèrè gan kí ló fẹ́ fa gbò sí náà àrífísọ wa pọ̀ tó yìí ìwọ náà fẹ́ rìn lọ ni ṣé o fẹ́ rìn rà. ẹ pẹ̀lẹ́ jàre ẹ má bínú jàre ẹ má bínú jàre ẹ má jàre yes sir. mo rí i pé weekend ti súnmọ́ so mo wá ní pé kí n gbàbí kọjá kí n rí yín o kí n wo preparation then kí n dẹ̀ bèrè yọ̀ṣíbí. yọ̀ṣíbí. Eh, yọ̀ṣibí bá mi pe yọ̀ṣibí jáde. jẹ́gà <coughs> ọ̀lọ́ jẹ́gà jẹ́gà <coughs> sọ pé ẹ ò mọ̀rin ni torí bó ṣe òun gbà bíi òun gbà kọ̀rọ̀ báyìí ó lẹ́yìn ń débẹ̀ ṣe dé ah. ẹ mí ìṣẹ̀gàn ni ọlọ́run bó ṣe ń lọlẹ̀ dé yìí. Eh. jókòó jókòó síbẹ̀. ilẹ̀ ah. ó lè máa mọ̀ gbà tó jáde. ẹ ó lọ báyìí ni mọ́tò eh. yẹn wá báyìí bẹ́ẹ̀ ni. aláyọ̀ oh. dùn. Eh, kò sí wàhálà kò sí wàhálà ibi wíkẹ̀ lẹ́ni kẹ́mi àti ẹ̀jọ̀ wa eh, no problem. mo kàn wá kẹ́ ẹ lè mọ̀ pé mo serious hmm. pé mo fẹ́ really rí yín pé kẹ́ entertain mi lọ́jọ́ hmm. yẹn hmm. àti yọ̀ọ́sí bí is ten thousand naira ah, ah. kẹ́ ẹ lè mọ̀ pé mo serious. ten k ọlọ́run yọ̀ọ́sí bí mà ti wà ń <laughs> òun ló máa pè wá pé olówó pè wá pé wọ́n ti ní ìdúrà ká ó wà ti wà lọ́dọ̀ yìí ẹ má jẹun kankan o wọ́n máa ṣe oúnjẹ ni o yọ̀ṣíbí ló dẹ̀ bá kúkú ẹ̀ o ló máa ṣe ẹ ṣá prepare kí sì yín lẹ̀ máa sọ gbogbo everything fún àjọ máa débẹ̀ gọ́gọ́ ni sà. ẹ jẹ́ ìpayín lẹ́sẹ̀ dá ẹ ṣe mo dúpẹ́ kò lè bàjẹ́ fún ẹni sùn ẹni sùn ẹni sùn ẹ wọlé. Samsa. <laughs> òkúta kan wà mẹ́rin ọmọ ẹ̀dàbí ẹsẹ̀ tripod ẹ̀kan ọ̀la yẹ ẹsẹ̀ gbẹ ah. ẹ pẹ̀lẹ́ yẹ́yẹ́yẹ́. Yeah, yeah, yeah. Yeah. Ẹ ṣe ẹ ṣe ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ kò séèyàn bẹ́ẹ̀ ẹ lọ straight ẹ lọ straight ẹ lọ straight ẹ lọ straight ẹ wá lọ kẹ́kọ̀ọ́ ẹ lọ ẹ lọ ẹ lọ kò séèyàn bẹ́ẹ̀. Yes. Ẹ sọ́ọ́rì pọ́lọ́ sọ́ọ́rì pọ́lọ́ yẹ̀ ti yí sọ́ọ́rì pọ́lọ́ yẹ̀ ti yí man tó lọ tó fún mi ní ten thousand yìí ó ti sọ fún mi pé kí mu yọ̀ṣíbí wa bá òun èmi àtàwọn gúrùpù ó ló máa fún mi ní one hundred and fifty thousand tó bá rí yọ̀ṣíbí lórí ìjókòó ó lè fẹ́ bá sọ dé ṣe á sọ fẹ́ bá sọ wípé lọ́ọ́ ti yọ̀ṣíbí tí wọ́n ti rìn lọ ni. ẹ ẹ bùdá mi ẹyin náà gbẹnu sọhùn ẹ bá ti gbé mi débẹ̀ náà ah ẹ ẹ sọ fún mi pé nǹkan báyìí ló wà bẹ́ẹ̀ mi bá ti play along now ẹ ṣe wá something pé kinní kan. ẹ ẹ bò ó yọ̀ṣíbí yẹn náà olórí burúkú ni wọ́n bó lọ́wọ́ lè wọlé sí báyìí. sẹ́nu mi gùn tó yẹn ni ẹ̀wọ̀n bọ́dá mi. ìgbà tó ní kí n gbé sọ́run yẹn ni mo ṣe ń wò pé mélòó lẹ́nu mi tó ọkùnrin tó ti padà bọ̀ tó ti padà bọ̀. mi ìlú ẹ mi ìlú ẹ mi ìlú ẹ mi ìlú ẹ rárá mi ìlú ẹ gbójú sókè àbúrò mi àbúrò mi gbójú sókè mi ìlú ẹ mi ìlú ẹ n fẹ́ lè. àbúrò mi wọ́n rẹ̀ wọ́n Yoshibi. Yoshibi Yoshibi. Yeah. What's up? Eh? Bọ́lákàdé bọ́ síbí náà. Ah, eh, ẹ mo pé kí. Èwo ni mo gbé ilé ìtẹ̀sẹ̀ yìí? Ṣé mo pé kí n wo bí wo? Kẹ́ wo bo kẹ́ wo bo ẹni pé àgbàyà ni. Kéde. Èèyàn burúkú gbà ni. Àyẹ́ ah, kí mo ṣe. Ṣé ẹ lè bímọ? Kódà tó rúbà ìkéde dàfin bílẹ̀ sí bí èmi nìkan. Ṣé bá a? Ẹ sì máa ṣe ẹ̀. Ọ̀wọ́ sá mo bá community nìyí. Báwa. Mm èsì máa ṣe ẹ. ọba community ni mi ṣé mo jọba ẹgbó ni ah. kébìlì kan dá wà ló gbó bí community ni mi. ẹ mú mi pé nobody tó lè ha mú yín wọ́n da yín mọ́. ìgbà tẹ́yìn wá lọ lọ́lọ́lọ́lọ́ tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ wà padà dé Yosibi Ounda. wo bí Yosibi yìí bó ṣe important sí ẹ báàrò orin important sí mi náà o ah, àfi ká wà kárí. ṣé mo kí mo máa ṣìírí yín ẹ lọ jókòó sẹ́nu géètì bàbá ah. nítorí pé bàbá máa ń lò fàtà bàbá ń lò fàtà wọ́n ti tọ́ fàtà wọn lẹ̀ ẹ wá jókòó síbẹ̀ ẹ wá sí mi pé olórí burúkú ara ẹ wà nú gbọ́mà wá báyìí abẹ́ẹ̀kọ́. Sàámú n kò jókòó síbì kan ẹ sì bí mo jókòó sí i. ha bó la fẹ́ wáyọ̀ síbi bó la fẹ́ wáyọ̀ síbi dé báyìí torí ọlọ́ọ̀ ọlọ́ọ̀ mà jẹ́ ká fojú sunkún ọmọ ọlọ́ọ̀ ò ní jẹ́ ká fojú sunkún ọmọ wa o. àṣẹ o. a àmà ni wọ́n mọ̀ ti láyé wa àṣẹ o àṣẹ o. kó bá ṣẹlẹ̀ báyìí. èyí mi o èyí mi o. kí ni ẹ. tani ẹnìkan tọ̀nà nù lé ẹjọ ẹ má bínú ṣé kìí ṣe ilé Jeremiah ni ibi Jeremiah ń gbé ni ah, ah. ṣé bí kò sí ìyàwó ẹ̀ lé ah. ẹ̀gbọ́n ni ẹ̀gbọ́n ni pásítọ̀ ti bí iye bọ́ọ̀nà ló kíyàwó ẹ̀ mọ́lẹ̀ Sàámú àdúrà orí òkè náà lọ gbà hmm, mọ ibẹ̀ náà ti kíyàwó Jeremiah mọ́lẹ̀ àgbà ẹni ò ti wá sílé mọ́ ṣó ti wá dé ni ta ló ń tàn nínú ilé yìí kó má kó má jẹ́ pásítọ̀ àti ìyàwó ẹ̀ náà tún yọ wálé ẹja lọ ẹja lọ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ pẹ̀lú àbúrò ṣó o wà bọ̀ ṣó mo pé o bàjẹ́ ṣá. Ah, kí lè rí. Ah, ah. tó bá ṣe pé mọ́tò gan ṣó yẹ kí ìrùwọ̀ start mọ́tò kò ṣiṣẹ́. ṣé n fún yín kí mọ́tò kẹ́kú lọ wà. o máa dé nìyẹn má bínú má bínú má bínú já lọ já lọ já lọ já lọ o máa bẹ̀rẹ̀ nìyẹn. bùtì yóò sin títì. kò ti kẹ̀ á jẹ́ pé wo ló gbàgbé àtìtì títì títì já lọ já lọ ó yá sílẹ̀kùn jọ. ok. okay ah olúwa yé ah ah. ah. Sáàmù sáré fún wọn ní owó wọn. Magbo, magbo owó mi, bó pẹ́. Má yàrá wájú ti bí fún wọn lówó wọn. Magbo, magbo owó mi, bó pẹ́. Jàgùdà ni wọ́n wọ́n fi àjọ bojú ní sáré. Magbo.